jẹmọ́ gbogbo aná àlàmù sùúrù bá bá ń bọ́lọ̀ ọba lò káàfi ṣe tó ní àṣẹ bó fi ní àṣẹ àfàlàyé ẹ̀ sùúrù tí wọ́n bá sá ìdá sí a ká mọ́ fi àìdá san <coughs> àìdá yẹn padà sùúrù ni ṣùgbọ́n àwọn àṣẹ́ sí lọ́tọ̀ọ̀tọ̀ ẹlẹ́ àwọn ń bẹnu ọkọ̀ lẹ́nìkan wọ́n bẹ̀rẹ̀ sí ń bá fa wàhálà tẹ́ ẹ̀ sì rí pẹ́lẹ̀ àwọn jẹ̀bi lọ́wọ́ di pé ń fa ìjáàbù mọ́ lórí lábẹ́yẹn kú ti ni níjọ sunday tọ́lọ ní sáàjì ká mọ́ ṣe sùúrù ní òkàn so bákan náà ìyàwó èèyàn kọ́ di ọkọ nínú ilé kí àwọn orí kí ni o ọ̀dọ̀ọ̀kọ́ nulẹ̀ abú mo ti fẹ́ sùn o ìtumẹ̀ ní pé kí wọ́n lọ tẹ́bẹ̀dì abú ní ilé jẹ́ fùfú lálẹ̀ yìí o ìtumẹ̀ ní pé kí wọ́n lọ tẹ́bà Thank you. abu irú ọ̀rọ̀ ibi àti mú jìnà ṣùgbọ́n yóò gbé wa jìnà náà àkọ́kọ́ kọ̀ọ̀rọ̀rùn fara àtà láti dá sí rẹ̀ bákan lẹ́ni ṣe bóbi lò tẹ́ ìdàbáhùn ojú kanú tọ́bá wá jẹ́ wípé wọ́n níyàwó fi ti fi ń ṣe àwà wa ni má fi ọ̀rọ̀ tó jọ́rọ̀ òótọ́ má fi gbígi ati àti gí àbòsí ọlọ́run ni a ṣe sùúrù sẹ́rù sùúrù tẹ̀ ni a ṣe nù ọ̀bọ̀lọ́dà pa aláṣẹ látàmẹ́ra tí wọ́n tẹ̀mẹ́ tí a ń ó dorí kodò ọmọ wa sọ̀nkẹ́mí a kílíà rẹ̀ fúnrú ẹni bẹ́ àwọn náà mẹ́ntọ́fẹ́ ọ̀rọ̀ ìgìrọ́ àti igi àbòsí a sì mẹ́ ẹni sọ̀jẹ́ wípé ilẹ̀ yọ ni so bí ọdún rahman bá ṣe máa yanjú gbogbo ẹ̀kọ́ọ̀kan ẹ̀kọ́ọ̀kan ọ̀nà yẹranjẹ́ nínú ọbẹ̀ ìmáàmù lẹ́jọ́ wọn fásitì sọ́bọ̀rọ̀ ìbẹ̀rẹ̀ ilẹ̀ owó tàbẹ̀rẹ̀ sí táìsí mẹ́tàlá oko ọlọ́ọ̀bìnà mọ́rúwá ọgbẹ̀ jẹ́ dúró fásitì lè ṣọ́bọ̀rọ̀ jẹ́mìlà ọlọ́ọ̀kásọ̀ bọ́bùrà mọ́ lórí wáyà ọ̀hán fásitì lè ṣọ́bọ̀rọ̀ jẹ́mìlà alábòsílẹ̀lẹ́yìn irú oúntọ̀ náà ń máa bá jẹ́ yàtàn wọ́n à ní fásitì lè ìwọ̀n náà ti ṣúrù lórí ìyàtọ̀ jẹ́ yóò sọ́bùrún jẹ́mìí ààrá sallallahu wasallam ala nabiyina muhammad wa sallam wa sallama tasliman kathira assalamu alaikum wa rahmatullah